súnmọ́ tòsí súnmọ́ tòsí súnmọ́ tòsí súnmọ́ tòsí means draw near súnmọ́ tòsí means draw near ọjọ́ náà ń súnmọ́ tòsí ọjọ́ náà ń sún tòsí